róòmù orí kẹsàn-án. òtítọ́ ni èmi ń sọ nínú kristi èmi kò ṣèké ọkàn mi sì ń jẹ́ mi ní ẹ̀rí nínú ẹ̀mí mímọ́ pé mo ní ìbìnújẹ́ púpọ̀ àti ìkáàánú ìgbà gbogbo ní ọkàn mi nítorí mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí á ké èmi tìkára mi kúrò lọ́dọ̀ kristi nítorí àwọn ará mi àwọn ìbátan mi nípa ti ara àwọn ẹni tí í ṣe Ísírẹ́lì tí àwọn ẹni tí ìsọdọmọ ń ṣe àti ògo àti májẹ̀mú àti ìfúnnilófin àti ìsìn Ọlọ́run àti àwọn ìlérí ti ẹni tí àwọn bàbá yìí ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo Ọlọ́run olùbùkún láéláé àmín ṣùgbọ́n kì í ṣe pé nítorí ọ̀rọ̀ Ọlọ́run di asán kì í sáà ṣe gbogbo àwọn tí ó ti inú Ísírẹ́lì wá àwọn ní Ísírẹ́lì bẹ́ẹ̀ ni kì í ṣe pé nítorí wọ́n jẹ́ ẹrú ọmọ Ábúráhámù gbogbo wọn ni ọmọ ṣùgbọ́n nínú Ísákì ni a ó ti pe irú ọmọ rẹ̀ èyí ni ni pé kì í ṣe àwọn ọmọ nípa ti ara ni ọmọ Ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ìlérí ni a kà ní irú ọmọ nítorí ọ̀rọ̀ ìlérí ni èyí níwòyí àmọ́dún ni èmi ò wá Sárà yóò sì ní ọmọkùnrin kì í sì í ṣe kìkì èyí ṣùgbọ́n nígbà tí Rèbékà pẹ̀lú lóyún fún ẹnìkan fún Ísákì bàbá wa nítorí nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣe rere tàbí búburú kí ìpinnu Ọlọ́run nípa ti ìyànfẹ́ kí ó lè dúró kì í ṣe nípa ti iṣẹ́ bí kò ṣe ti ẹni tí ń pe ni. a ti sọ fún un pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn ṣùgbọ́n Ísọ̀ ni mo kórìíra ǹjẹ́ àwa ó àti wí àìṣòdodo a lọ́dọ̀ Ọlọ́run bí kí a mọ̀ rí i nítorí ó wí fún Mósè pé. èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tí èmi ó ṣe ìyọ́nú fún. ǹjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ti ẹni tí ó fẹ́ kì í sì ṣe ti ẹni tí ń sáré bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú. nítorí ìwé mọ́ wí fún Fáráò pé. nítorí èyí yìí náà ni mo ṣe gbé ọ dìde kí èmi kí ó lè fi agbára mi hàn lára rẹ kí a sì lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé. nítorí náà ni o ṣe ń ṣàánú fún ẹni tí ó wù ú ẹni tí ó wù ú á sì mú un ní ọkàn lé. ìwọ ò sì wí fún mi pé kí ni ó àtúnbániwí sí nítorí ta ni ó ń de ìfẹ́ rẹ̀ lọ́nà bẹ́ẹ̀ kọ́ ìwọ ènìyàn ta ni ìwọ ti ń dá Ọlọ́run lóhùn ohun tí a mọ. a máa wí fún ẹni tí ó mọ̀ ọ́n pé èéṣe tí ìwọ fi mọ̀ mí báyìí amọ̀kòkòkò a ní agbára lórí amọ̀ nínú ìṣù kan náà láti ṣe apá kan ní ohun èlò sí ọlá àti apá kan ní ohun èlò sí àìlọ́lá ǹjẹ́ bí Ọlọ́run bá fẹ́ fi ìbínú rẹ̀ hàn ń kọ́ tí ó sì fẹ́ sọ agbára rẹ̀ di mímọ̀ tí ó sì mú sùúrù púpọ̀ fún àwọn ohun èlò ìbínú tí a ṣe fún ìparun àti kí ó lè sọ ọ̀rọ̀ ògo rẹ̀ di mímọ̀ lára àwọn ohun èlò àánú tí ó ti pèsè ṣáájú fún ògo àní àwa tí ó ti pè kì í ṣe nínú àwọn Júù nìkan ṣùgbọ́n nínú àwọn kèfèrí pẹ̀lú bí ó ti wí pẹ̀lú ní ó sí àpé. èmi ó pe àwọn tí kì í ṣe ènìyàn mi ní ènìyàn mi àti ẹni tí kì í ṣe àyànfẹ́ ní àyànfẹ́ yóò sì ṣe ní ibi tí agbé ti sọ fún wọn pé ẹ̀yin kì í ṣe ènìyàn mi níbẹ̀ ni a ó gbé pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. aísáyà sì kígbe nítorí ísírẹ́lì pé. bí iye àwọn ọmọ ísírẹ́lì bá rí bí iyanrìn òkun apá kan ni a ó gbàlà nítorí olúwa yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ilẹ̀ ayé yóò parí rẹ̀ yóò sì ké e kúrú ní òdodo àti bí aísáyà ti wí tẹ́lẹ̀. bí kò ṣe bí olúwa àwọn ọmọ ogun ti fi irú ọmọ sílẹ̀ fún wa àwa ìbá ti dàbí sódómù àbá sì ti sọ wá dàbí gòmórà. ǹjẹ́ kí ni àwa wá wí? pé àwọn kèfèrí tí kò lépa òdodo ọwọ́ wọn tẹ òdodo ṣùgbọ́n òdodo tí ó ti inú ìgbàlà wá ni ṣùgbọ́n Ísírẹ́lì tí ń lépa òfin òdodo ọwọ́ wọn kò tẹ òfin òdodo nítorí kíni nítorí wọn kò wá nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ẹni pé nípa iṣẹ́ òfin nítorí wọn kọsẹ̀ lára òkúta ìkọsẹ̀ nì gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. kíyèsí ó gbé òkúta ìkọsẹ̀ àti àpáta ìdìgbòlù kalẹ̀ ní Síónì ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í.